الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأبي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أسروا الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتم تسوج لوري كتاب لك ولكن كتاب التوحيد لكن صحيح البخاري حدثنا محمد بن بشار حدثنا منذر كندر حدثنا شعبه عن أبي حسين والعشعث بن سليم سمع الأصل بن هلال عن معاذ بن جبل قال قال النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال أن يعبدوا ولا يشركوا بي شيئا أتدري ما حقهم عليه قال الله ورسوله أعلم قال ألا يعذبهم معاذ الجبل جبل كنرى وصابي نبوة محمد صلى الله عليه وسلم تياني نبوة محمد صلى الله عليه وسلم قالوا في إلو يمن قني وديشي محمد صلى الله عليه وسلم sọ fún pé yá Mu'adh ìrẹ́ Mu'adh látẹ́dìrí mahapulayi alẹ́jìbá ǹjẹ́ ó tiẹ̀ máa ìwọ Allah lórí àwọn ẹrúsìn rẹ̀ قال الله ورسوله أعلم معاذ جبل استفن في الله ورسوله أعلم ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló ní má jù láti òun ò má àwọn sọ̀hábà radiyallahu alaihim wọ́n máa sọ gbólóhùn yìí tí Ànábì bá béèrè béèrè lọ́wọ́ wọn tí nǹkan yóò rẹ̀ ń ṣe nǹkan tó yé wọn dáadáa wọ́n ní Allahu wa rasuluhu a'lamu ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló ní má jù láti wọ́n fẹ́ kí ó ṣàlàyé tó béèrè lọ́wọ́ àwọn fún àwọn ṣùgbọ́n gbà tí ó bá tí ó sí ànábì láyé mọ́ tó má béèrè lọ́wọ́ wa nǹkan tá à ní mọ̀ ń pa rẹ̀ níta sọ ni Allahu a'lam ọlọ́wọ́n bá lónímọ̀jù torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí ní ayé mọ́ so ìgbà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó bèèrè lọ́wọ́ mu'ad wípé atẹ́bìrì ma haqqullahi ala al-ibad ǹjẹ́ o máa wọ allah lórí àwọn ẹrú rẹ̀ qala allahu wa rasuluhu a'lam èsì tó fọ́ ni allah àti òṣìṣẹ́ rẹ̀ ló ní an ya'buduhu wa la yushriku bihi shay'an ànábì wa ń sọ fún wípé ìwọ Allah lórí àwọn ẹrú rẹ̀ òun náà ni pé kán ṣe ìjọsìn fún kán ṣe ìbáàdà fún wàlá yushriku bihi shay'a kádẹ̀ má ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ bó tilẹ̀ òkò mà ká má wá orogún pẹ̀lú Allah bó tilẹ̀ òkò mà kí ni nǹkan tí a ń pè ní ìbáàdà ìbáàdà òun náà ni tọ́lọ́wọ́n bá torí ẹ̀dá wa ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àwọn àlùjànnú àti àwọn èèyàn ní ìdáwọ fún kankan bí ó bá ń ṣe torí kan lè bá ṣe ìbáadà fún ìní Allah subhanahu wa ta'ala tábàwọnú al-Qur'an àmọ́ àwọn àyà ni ó tọ́ka sí eléyìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò pa wá láṣẹ pé kí a ṣe ìjọsìn fún òun ká ṣe ìbáadà fún òun tó ká ṣe ìbáadà fún Allah subhanahu wa ta'ala lọ́lọ́wọ́ ọba torí ẹ̀ dá wa gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ ọba sọnù ayà ní oníwà máa omi ìrú illa liya'budu bí o bá ṣe kán lè ṣe ìbádà Allah subhanahu wa ta'ala mukhlisina lahu ad-din ìbádà tí wọ́n ń ṣe yẹ tá a mọ̀ sí ẹ̀sìn kí wọ́n ṣe ń torí títí ẹ̀ orí ṣe pé torí kankan wọ́n ṣe é fún Allah ni wọ́n ṣe é fún nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n ṣe é fún ẹ̀dọ́ Allah subhanahu wa ta'ala so aya pọ̀ nínú al-Qur'an tí ó ń tọ́ka sí eléyìí so ló jẹ́ pé gbólóhùn ìbáàdà yìí a gbọ́dọ̀ mọ ìtumọ̀ rẹ̀ dáadáa torí pé ẹlòmíì ó ń ṣe ìbáàdà fún nǹkan míì yóò rẹ̀ ló ń ṣe ìbáàdà fún Allah ìkànnà bẹ́ẹ̀ ni ó ń ṣe ìbáàdà fún nǹkan míì náà ṣùgbọ́n ó wò pé tó ń ṣe ìbáàdà fún yẹn òun lè ṣe náà kò bí sọ́ọ̀bù ní tọ́lọ́run méjèèjì làwọn ó ṣe pọ̀ tó ló jẹ́ pé àwọn kèfèrí Mákà pọ́blẹ́mù tí wọ́n ní pẹ̀lú anábíwá Muhammad sallallahu alayhi wa àwọn dẹ̀ tó máa ṣe ìbáadà nǹkan míì náà gbogbo ẹ̀ náà dẹ̀ ní ohun padà ń já síbi kan náà ni gẹ́gẹ́ bí àwọn ṣe lérò lọ́lọ́run bá fi sọ pé wọ́n lè rí ilẹ̀ takàdú ní dúnì yìí àwòrìyá àwọn tó ṣe pé wọ́n mú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tó ṣe pé wọ́n ń ké pé àbá lé àbá fún àbá fún wọ́n á ní má dáàbò lòhùn ìlàlùkọ́ rìbúnà ìlàlá ìgbòfà ìbádà tá à ń ṣe fún wọn à ń ṣe fún wọn nítorí tẹ́lẹ̀ bá a fún wa mọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí àwọn náà acknowledge páwọn iṣẹ́ ìbádà fún àwọn nǹkan wọ̀nyẹn torí wọ́n mọ̀ pé àwọn kankan jáde lọ́wọ́ láti ọwọ́ àwọn ní láti inú ọkàn wọn láti ọ̀rọ̀ sísọ pé wọ́n ń sọ tó ṣe páwọn nǹkan wọ̀nyẹn àwọn direct ẹ̀ sí àwọn sábẹ́ntì àwọn kẹta àwọn direct àwọn nǹkan wọ̀nyí sí ní àwọn ń ṣe nǹkan yìí nítorí wípé kí ni liyuqarribuna ila Allahi zulfa torí ká lè bá sún àwọn ọmọ Allah pẹ́kípẹ́kí àfi ń ṣe tó gbogbo ẹ̀ náà nítorí Allah làwọn fi ń ṣe sàwọn náà acknowledge wípé àwọn ń ṣe ìbáadà ṣùgbọ́n ìbáadà yìí àwọn ń ṣe fún nǹkan míì láti lè fi súnmọ́ Ọlọ́run ọba ni tó ló jẹ́ pé àwa náà gbọ́dọ̀ wúra wa àmọ́ àwọn ìbáadà ti tá a ṣe tó ṣe pé àwọn ìbáadà yìí ni tá bá wò nǹkan mi là ń ṣe é fún kò ń ṣe Allah subhanahu wa ta'ala sọlọ́ jẹ́ pé n tí wọ́n ń pè ní ìbáadà òun náà ni kó ṣe wípé ká fún Allah subhanahu wa ta'ala ní ẹ̀tọ́ rẹ̀ tó ṣe gbé ẹlùmí ń bá pè sọlọ́ jẹ́ wípé anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ eléyìí fún Mu'adh bin Jabal atadri ma haqqullahi ala al-ibad ìjọ mọ ẹ̀tọ́ ọlọ́run ọba Allah lórí àwọn kíni al-ibad àwọn ẹrú rẹ̀ in tó sọ òní pé ala al-ibad ẹ̀tọ́ ọlọ́run ọba ni wala yushriku bihi shay'a kama wà wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba bó tilẹ̀ òkú ma in tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ká fi fún àwọn tó wá jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba wá pọ̀ tó ṣe wípé lẹ́yìn ò bá kọ́ yóò mọ kó sínú àwọn nǹkan yẹn tó ló jẹ́ pé ẹ̀sìn yìí ni ó ní ìmọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba gbé dìde láàrin àwọn èèyàn tó nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn tán nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n máa ń bàbára rẹ̀ tí wọ́n pàtàkì rẹ̀ ṣùgbọ́n padà jàgbẹ̀yìn ni kí ló fàá tán fi jàgbẹ̀yìn òun náà ni wípé òun tó wọ́n lọ síbi ibadatullah wahda kan sin Allah nìkan kan fún ọlọ́mọba sí so a ṣe tán àti bẹ́ ẹjà lórí rẹ̀ ní nítorí ẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ nípa anábíwa Muhammad sallallahu alaihi wasallam, sallam olóòdẹ̀ torí ẹ̀ kó gbé ní tí ọlọ́wọ́ bá fi ran kó gbé jù sílẹ̀ kó ní a ah, mo ṣe wọ́n sọ nǹkan tí mo ń sọ yìí mo ti ń lose respect mo ti ń lose àwọn lovers torí gbọ́mọ̀ respect tó ń lose fake respect àwọn lovers tó ṣe pé kí n òun lose wọn fake lovers ni wọ́n ẹni tó jẹ́ real lover òun lẹni tó ṣe wípé ó dúró ti ìsìn ọlọ́wọ́n ọba lónìkan ẹni tó nífẹ̀ẹ́ wa nítorí tọ́lọ́wọ́n ọba ẹni tó kórìíra wa nítorí tọ́lọ́wọ́n ọba ìyẹn gangan òun ni ẹni tó ṣe wípé àásọ wípé ó gbádùn ṣùgbọ́n yẹn kan ó nífẹ̀ẹ́ wa nítorí bá ń fún ní nǹkan àìfẹ́ tó fèkì ní ìjọ tí ò bá ń gbà yóò change yóò tó yẹ yín padà bẹ́ẹ̀ ni tó kórira wa nítorí pé kò rí nǹkan gbà lọ́wọ́ wa ìjọ tá a bá ń fún yóò change ni ló fi jẹ́ pé àwọn ànábì ọlọ́wọ́ bá wọn compromise ẹ̀sìn ọlọ́wọ́ bá wọ́n sọ tó jẹ́ òdodo fún àwọn èèyàn wọn àwọn tó nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ wọn ọkú lórí rẹ̀ àwọn tó dẹ̀ ní ìkórira fún wọn ní ìkórira fún wọn àwọn tó yí padà náà kú lórí rẹ̀ wọ́n kú lébèrè sọ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àyà àbúdúhù ó ní kí wọ́n ṣe ìbádà fún ọlọ́wọ́ bá wala yushriku bi shay'an jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ bá káwàá mú tó ṣe wípé àágbé fún ẹ̀dọ̀ ọlọ́run wá gbàdú gbà mí àlè fún Allah gbà mí àlè fún ẹ̀dá rẹ̀ ìtọ́nú àwọn ẹ̀dá rẹ̀ eléyìí ni wọ́n pè ní al-ishraku billah ọlọ́run bá subhanahu wa ta'ala ni wa'budu Allah ẹ̀sìn Allah wala tushriku bihi shay'an ẹmọ́ wà orogún pẹ̀lú ọlọ́run bó ti lè ń kó wọn ọgbólóǹkan náà ti sọ án wọ́n ṣe ìbádà rẹ̀ yìí kí wọ́n ṣe ìbáadà rẹ̀ wala yushriku bí i ṣe ìpá kama wọ orogún pẹ̀lú ẹ̀ mùsùlùmí kò mọ́ ọlọ́wọ́ bá ní wa'budu Allah ẹ̀sìn Allah wala tushriku bí i ṣe ìpá ẹ má wọ orogún pẹ̀lú ẹ̀ mùsùlùmí kò mọ́ ẹ̀kọ́ ọlọ́wọ́ bá nìyẹn tàbá wá ń sọ̀rọ̀ nípa al-ishraku billah àwọn afọ́ọ̀mọ́ billahi fi ahadi aw fi ihda khasaisihi ká mú ẹni tí ó kìí ṣe ọlọ́run ọba ká wá fi ṣe ẹni tí ó máa fi gagbága pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala fi ihda khasaisihi níbi àwọn kankan tó jẹ́ exclusive variety ọlọ́run ọba nítorí pé tọ́lọ́run ọba nìkan ní ó lè jẹ́ àlùjọ̀nù ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ gi ó lè jómi ó lè jẹ́ àfá kóra ó lè jẹ́ kèfìrí pánbélé ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba kí ẹ wá mú ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba ẹni ká fi ṣe akẹgbẹ́ ká fi ṣe dèédé pẹ̀lú ọlọ́wọ́n ọba àbí ká ká sọ wípé nǹkan ń pè ní ṣírkù àbí àbíṣọ́rákùnrin náà òun náà ni sọ́ọ̀fù ṣe ìlú nìkan sọ ká mú kankan nù tó jẹ́ exclusive right ti ọlọ́wọ́n ọba ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba tó ṣe pọ́ nìkan ló ní lè gẹ́ ìrìnlá ká fi fún ẹni tí ó kì í ṣe Allah kò rí lè má tẹ ẹni tẹ́ni ẹ jẹ́ ó lè jẹni tó páyọ̀ ọlọ́wọ́n ọba jùlọ òun la mú ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba la gbé fún àwa ní ọmọ ènìyàn kò sẹ́ni tó páyọ̀ ọlọ́wọ́n ọba tó wà nábùwà Muhammad sallallahu alaihi ìmú ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba kágbé fún Muhammad sallallahu alaihi wa kò sọ́ torí pé ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam gan fún rẹ̀ ọlọ́run ọba sọ fún igbe wà lákọ̀ọ́dù kó yíyà ilẹ̀ ìkà wà ilẹ̀ lẹ́lẹ́lẹ́ min qablika níta sọ fún ẹ ta sọ fáwọn ànẹ́bì tán ṣíwájú rẹ̀ àtàwọn òṣìṣẹ́ tán ṣíwájú rẹ̀ onípe làyín àṣíráta tó bá lọ mú orogún ọlọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala ó ń àdírẹ́sì ànábì báyìí alówákù tí ó lè àdírẹ́sì so ọlọ́wọ́n ọba ń àdírẹ́sì gbogbo àwọn ànábì rẹ̀ ó ní wà ilẹ̀ lẹ́rìnà mi ń kọ̀ bùlùkà àwọn tán síwájú rẹ̀ so ló fi jọ wípé ọ̀rọ̀ wípé ẹni ọlọ́wọ́n ọba náà ń pépè kò ń ṣe ìtàfọ̀ kékeré mú ṣírkù ni wọ́n ń pè ẹni tó gbé fọ́tò ṣéhùn kọ́lé tóbi ní ìbùgbé protection ni fọ́tò yẹn jẹ́ fúnlé òun faqad ashraka billah ó ti ṣe kí ni ó ti wọ orogún pẹ̀lú ọlọ́run ọba kódà kó máa kírun jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lẹni tó gbọ́gbọ́ tó ṣe wù kan sọ́run tó bí ní ìpótélé bá ń bẹ pẹ̀lú ìdáàbòbò ni faqad ashraka billah ó ti wọ orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala بين الله سبحانه وتعالى إن الله لا يكفر أن يشرك به ويكفر ما دون ذلك لمن يشاء الله أبالمو لشاء قولتك هو ورغوك ودوه ṣùgbọ́n tí ò bá tó ìwà orogún pẹ̀lú òun òun lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ nínú èròǹgbà òun láti ṣàforíjì fún kò sí garanti fún yẹn náà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ sọ mú ayà ní ó ní ọlọ́mọ láwọ́ alẹ́jẹ́nà ọlọ́ àwọn tó ṣàbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú kún wọ́n lọ́wọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ eléyìí ló fà á tó fi jẹ́ wípé àwọn ànábì ọlọ́wọ́ ọba wá sí wọn ó jẹ́ nǹkan tó máa ń kọ́nsẹ̀ntrétì púpọ̀ lórí ọ̀rọ̀ àṣírk ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ Ibrahim alayhi wa salam lára àdúrà tó ṣe òní pé rí ọlọ́mọba wàjúnúbù ni wà bá ní nàbúdà asnáàmà rí ọlọ́mọba èmi àtàwọn ọmọ mi gbé wa jìnà sí ìmọ̀ bọ òrìṣà tàbí ti gbé ẹ̀tọ́ rẹ fún òṣà mi rọ́bì náà àbúlánà kẹfìrà mi náà rí ọlọ́mọba àwọn òṣà táwọn èèyàn ń bọ̀ yìí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi àdúrà nàbí Ibrahim alayhi salatu wa àti acknowledgement rẹ̀ lélẹ́yìn ìpé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù látara ìmọ̀bọ̀ àwọn òṣàwọn yìí tó ló jẹ́ pé àpá àtúrò ń fẹ́ ṣe wá sí fún wa tí ó concentrate lórí agbègbè yìí àpá àfẹ́kì ni ọ̀rọ̀ tawhid agbọ̀rọ̀ máa sọ lásọtún sọ sọ èyí ni ó jẹ́ kó rí lẹ̀ anábìsọ̀lá asálàm sọ ọ́ tẹ̀ jáde láyé ni ìgbà tó rẹ̀ àwọn èèyàn lọ kí ní ààrẹ tó jáde láyé nípasẹ̀ rẹ̀ anẹ́sọ̀lá sámíṣẹ́ ń wọ́nu àwọn èèyàn gẹ́ǹsì ìwà ogun pẹ̀lú ọlọ́mọba ó tún ṣe ládùá ìrẹ́ ọlọ́mọba látẹ́ṣẹ́ alkọ́bìnrin wásánà yorùbá ni ìrẹ́ ọlọ́mọba sàárè mi mọ́sọ̀ di nǹkan tó ṣe ipá àwọn èèyàn ó máa bọ́ mọ́sọ̀ sàárè mi di nǹkan tí àwọn èèyàn ó máa bọ́ torí pé kò sí ìgbà àwọn èèyàn ò lè bọ́ wọ́n lè bọ ẹni ọlọ́run òun kọ́ ló rán wọn ṣẹ́ o ìtọ́nù ti ṣì wọ́n lọ́nà látara pé kí ni ó ṣe lẹ́sọ̀ fún wọn pé kán wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba tú ẹni ọlọ́wọ́n ọba báwọn kan ṣe bọ ànábì Ìsá alayhi salatu wassalam tí àwọn kan bọ Uzair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni ọlọ́wọ́n ọba ṣùgbọ́n àwọn nǹkan tí máa ti ní síbi àwọn nǹkan àwọn nǹkan tó pọ̀ ní ìfẹ́ àfẹ́jù fún àfa fún ẹni ọlọ́run a máa kó àwọn èèyàn lọ síbi ìgbé sí ipò ọlọ́run ọba sọlọ jẹ́ muhammad sallallahu alaihi wa sallam ní ẹ̀tọ́ ọlọ́run ọba ni wàlá yushriku bi shay'an káma wà orogún pẹ̀lú ọlọ́run ọba kó sì léwu kú mọ́ so kò ń ṣe nǹkan tó ṣe pé akọ̀ kékeré ó ju gbogbo ẹ̀ṣẹ̀ lọ èèyàn lè máa kírun kó máa gbààwẹ̀ kó máa lọ áàjì ó ń ṣe rúmúrá ó ń ṣe gbogbo ẹ̀ fúngbà tán wo ẹrú ẹ̀ wọ́n rí ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba ń bẹ gbogbo àwọn nǹkan tó ṣe yẹn ni wọ́n rí ibi jòkó sí ọlọ́run ọba ní waqadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura àwọn kẹfẹ́ rí gbogbo nǹkan ṣe níṣẹ́ tí yẹn mọ́ pé iṣẹ́ dáadáa ní ó rọ orúkọ lọ́wọ́ obìnrin opó ṣe dáadáa sí aláìní ó fún wọn lóúnjẹ ó kọ́ lórí kan máa gbé bẹ́ẹ̀ wọ́n ṣe dáadáa làwọn ṣe yìí ṣùgbọ́n látara pé ó wọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́ lọ subhanahu wa ta'ala kò ní ládá gbogbo àwọn kawà yìí bákan ọlọ́wọ́ lọ subhanahu wa dáadáa tán ṣe tí a máa gbalá dá lórí ẹ̀ ọlọ́wọ́n bá níbi mìíràjì ló ṣe rí ìyá sábò ọ̀fọ́n àrùn máa ń mìíràjì tó fi kí àti tó ń bẹ lórí ilẹ̀ tó tẹ́ lọ tó ṣe wípé ìyá sábò ọ̀fọ́n àrùn máa ń ẹni tó ń gbẹngbẹ tó bá ń wọ̀ kán tó ń bẹ lórí ìrìn àjò tó ń bẹ lórí desert lápèjúwe tó bá wọ̀ kán yóò ló ti fẹ́ débi tó wọn àti rómi torí pé à ń pe náà yẹn omi bẹ́ẹ̀ ni àpèjúwe gbèbèrè ṣe rí tí ń ṣiṣẹ́ dáadáa tó ń ṣiṣẹ́ dáadáa àwọn èèyàn tán ọ̀gbẹ́sìn yé wá ń ní àwọn ni wọ́n ni wọ́n àwọn eléyìí á òyẹ kan lè rálùjẹ́ náà àwọn ni wọ́n ṣe ṣírkù wọ́n wá orogún pẹ̀lú ọlọ́run wọ́n gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀tọ́ ọlọ́run ọba so tó bá ti ẹ̀ ní wajada Allah inda yóò wá pàdé ọlọ́run bàbá wà fọ́ọ̀rì sáàbà ọlọ́run wa san ní ẹ̀san tó ṣe ìyẹn ṣírkù tó ṣe yóò gbà á pé Allahu sẹ́rí òjì sàn ọlọ́run bàbá tí ara san ní nígbà tó wá fẹ́ san ní lẹ́san tó ló fi jẹ́ pé àgbọ̀rọ̀ fọ́ kékeré mú ọ̀rọ̀ àtẹ̀wọ̀ṣe ìfún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ ìmú ọlọ́run ní ọ̀kan ṣoṣo àgbọ̀rọ̀ fọ́ kékeré mú ọ̀rọ̀ àṣẹ́rìí òun náà ni ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ìta agbọ́dọ̀ jìnnà sí tefetefe ni ìtafà agbọ́dọ̀ máa tẹnumọ́ níbi wá sí ni òun náà ni máa pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ìmáa gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ìgbáralé nǹkan mi lẹ́yìn ọlọ́run ìjẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àti bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ó jẹ́ kí Mu'adh máa wípé ẹ̀tọ́ ọlọ́run ọba lélẹ́yìí tó ṣe wípé tí àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba náà bá ti fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní fi àjẹ wọn ló fi sọ wípé kí ni qal Allahu wa rasuluhu a'lam dàbí ẹ̀tọ́ tí àwọn ẹ̀dá lórí ọlọ́run ọba ṣe lọ́rùn yẹn lórí ààrẹ àwọn ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ rẹ̀ lórí ààrẹ òun náà ní kékeré aláyọ àbíbà òun pípẹ́ ọlọ́run ọba òun jẹ́ oníjẹ wọn yá náà bá ti fún òun ní ẹ̀tọ́ ti tòun òun oníjẹ wọn yá ṣùgbọ́n ní tí ó fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti sọ èyí tí ó jẹ́ àtibọ̀tán ewé èèyàn bẹ́ẹ̀ òun náà ni pé iná onírèèyàn bí ó rà sí mo ṣe pé yóò jìyà aná díẹ̀ yóò kúrú bẹ́ẹ̀ kọ́ yóò mọ bẹnu náà lọ gbére òun ọlọ́wọ́ bá fi sọ ní ibi tó pẹ́ tí ò sí ojú ńlẹ̀ lágbọ̀rọ̀ gbìyànjú láti lè máa ṣàlàyé at-tawhid máa ṣàlàyé ash-shirk fún àwọn èèyàn bàbá kàátán àtúntún bẹ̀rẹ̀ òun náà láàmà rìpíìtì ah ṣé ẹ̀mọ̀jú wà sí tawhid shirk lọ ẹ̀ nítorí pé àwọn èèyàn òye máa gbé oríṣiríṣi fọ́ọ̀mù shirk wá so bá ṣe ń gbé oríṣiríṣi forms wá náà làwọn àfá gbọdọ̀ máa tako ìkanú àwọn àfá ìgbà tí ó ń pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tàwíìlì ọ̀rọ̀ tàwíìlì ló ń sọ sọ àwọn èèyàn wá sọ wípé wa ní tọ́pìkì míì ní àtúngbọ̀yé kí àfáà ní ẹjẹ́ kó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìgbà tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ wá so àfáà dé ìjòkó àwọn ọmọ kéwò rí pé àfáà kan dorí kodò bí ẹni tó ń ronú ní àfáà wa kí ló ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí àfáà ṣàdorí kodò náà ni ìgbà tó pẹ́ díẹ̀ àfáà gbórí sókè àfáà ní ìgbà tí mò ń bọ̀ wá mo rí èèyàn kan tó ṣe wípé lẹ́nu ọ̀nà ilé rẹ̀ ó mú ẹran ó wá tú sẹ́nu ọ̀nà ilé rẹ̀ báyìí wá da ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ sí ẹnu ọ̀nà ilé àwọn ọmọ kí wọ́n ti ẹ̀sùn kankan wọ́n tara so tó tún di ọ̀sẹ̀ tó tẹ̀lé wọ́n ẹ̀sẹ̀ dìgbò kébé àwọn ó tún kéwú afáàtúndorí kodò bákan náà eré afárá kí ló dé ó ní mo ṣe ń bọ̀ wá sí kéèsì èèyàn kan tó bá burú rẹ̀ láṣepọ̀ òun ni mo gbọ́ kálukú rẹ̀ fi ṣe ah, ah, ah, bábúrú rẹ̀ láṣepọ̀ bábúrú rẹ̀ láṣepọ̀ torí pé eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pé ó lè ní etí afọ́ àwa sọ fún wọn pé lọ́sẹ̀ tó ó pa ẹran ó dẹ ẹ̀jẹ̀ ẹran sí ẹnu ọ̀nà rẹ̀ ní ìrìnkẹ́ ṣe áàáàá wọ́n á léyìn kan bá àbúrò rẹ̀ láṣepọ̀ ń sì ẹwà ń ṣe àà eléyìí ó burú ju eléyìí lọ dàbí ti dẹ́ ẹ̀jẹ̀ sí ẹni ọ̀nà ó burú ju yẹn lọ ní àìmọye ìgbà torí pé eléyìí àṣírkùbìlà ìkejì máa sí àníṣẹ́ṣẹ́ ṣùgbọ́n èyí tí ó burú jù ó ní aṣírkù billah ó ní aṣírkù billah so yẹ́ ṣò wípé kí ni àtẹ̀wọ̀hìrù fàìnáhù tẹ́ ń sọ ẹ̀jì ìgbọ̀yé tẹ́ bá gbọ́ ayé ó yẹ kẹ́ pariwo nígbàtí mo sọ̀tà ẹ̀ so sáyìn pé ẹ̀ ti gbọ̀yé nìyẹn ìkan náà àwọn afẹ́sì wọ́n ní tírata ti kàtẹ́yìn ìtàkùn tawhid tí ọba bá ka fáwọn èèyàn tọ́wá ní ilé sheik bàtà ti parí tẹ́ ìṣẹ́wó láwọn tún tẹ́lẹ̀ a ní kìtàbù tawhid àti tíra torí pé agbọ̀rọ̀ ara wa létí wá si ọgbọ̀rọ̀ mọ́ gbogbo gbà sábà ṣe ń ṣe wá ni àwọn ṣàyàfíìnì ń tó ṣe pé ìtàfà ń sọ àwọn ń gbọ́ dánù àwọn tó ṣe pé wọn àfẹ́ ká wo àjẹ́nà wọ́n pọ̀ ń ta báwọn kan ṣe ń pè wá lọ sínú àjẹ́nà làwọn kan ń pè wá lọ sínú náà nínú àwọn ọ̀rẹ́ nínú àwọn mọ̀lẹ́bí nínú aládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé tó wọ àwọn òníkàwọ̀ náà wọ́n lè mọ́ sọ lẹ́nu kó wọ́n kàwọ̀ náà ṣùgbọ́n ṣọ ìtọ́nù tinu ọkan títí wọn ó ti rí ibi jòkó sí sọ̀rọ̀ náà ń wé fúnra ní orúkọ pé kí ni àwọn gbádùn ayé so ló jẹ́ pé ọ̀rọ̀ àtàwàhídì ìta gbọ́rọ̀ mọ́ sọ lásọ̀tún sọ ni àfa ó lè yẹ̀gẹ̀ rẹ̀ ńbẹ̀ tọ́lọ́ ọba kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró ìsọ ẹni tí ó kì í ṣe àwọn èèyàn tí ó ń kífù kọ́mpì wọn bákan náà látara àwọn àwọn ọ̀rọ̀ ayé àbí yòdò ìdí ayé káàkiri tó ló jẹ́ pé ìtẹ̀ yìí pàtàkì haqullahi ala al-ibad ètò jẹ́ ẹ̀tọ́ ọlọ́run wa lórí gbogbo ẹrú òní ayé àbùdùbù kí wọ́n ṣe ìjọsìn fún wọ́n fi adẹ̀sọ pé ìfún ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba kárí fún ẹlòmí ìtumà rẹ̀ náà ni sọ́ọ̀fù ṣẹ́yìn nígbàsọ ìṣẹ́lá lẹ́rẹ́rìlá ká mú ìkánú àwọn nǹkan tó jẹ́ exclusive rights ọlọ́wọ́ ọba lẹ́rẹ́rìlá kárí fún ẹlòmí tí ó kì í ṣe Allah ẹni táwa fún yẹ kò sí bó ṣe lè kó pàtàkì tó wájú Allah ẹni yẹn fún ní ẹ̀tọ́ Allah táwa ti gbọ́ yẹn yé àwọn iṣẹ́ ṣíríkù táwọn èèyàn ń ṣòro ìjọ wa lójú ẹ̀sìn bá nàbí ọlọ́run ba ló ké pé ẹ̀sìn bí wà ní ọlọ́run ba ló ké pé tó bá ṣe pé ẹni tó yẹ kọ́ ọlọ́run ba kó bú àwọn nàṣọ́ra fún nǹkan tí wọ́n ń ṣe ṣùgbá nàbí ni wọ́n pè pẹ̀lẹ́ kí ọlọ́run sí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó bá ṣe pé kí ni ẹni ọlọ́run ọba a ṣùgbọ́n exclusive right ti ọlọ́run ọba ni ọlọ́run ọba ló ní à ń bá pín ìbá pín ìsọ̀rọ̀ èèyàn di ọmọ náà tí ó mọ bẹ́nu náà lọ gbére tó ló jẹ́ pé nǹkan yìí ètò pàtàkì ni àwa wo nu alkoran nu sunna àwọn nǹkan wo ni ẹ̀tọ́ ọlọ́run ọba tí wọ́n bá pín olórí rẹ̀ òun náà ni àdùá kánpé nǹkan ní lẹ́yìn ọlọ́wọ́ bá níbi tó yẹ ká ti pè Allah subhanahu wa ta'ala kàbá ní àdùá ó pín sí oríṣiríṣi ibẹ̀ láti máa rí ìtànpé ní al-istighatha òun ni kí pariwo ha ah! láì tó ṣe pé ọlọ́wọ́ bá nìkan ló yẹ kí pariwo pé lára ni al ìwá ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá ní ààyè tó yẹ ká ti wá hàn lọ́wọ́ rẹ̀ nìkan tó lára rẹ̀ ní al-isti'aza òun náà ní ìsájí ọlọ́wọ́ ọba láyé tó ṣe pé Allah subhanahu wa ta'ala nìkan ló yẹ ká sájí gbogbo ilé ìtaka yìí min anwa'i du'a lára àwọn ìran àdùá ni solom jẹ́ pé ọlọ́run bá sọ ilahan akhara ó gbọ́dọ̀ pé nǹkan ní papọ̀ mọ́ Ọlọ́run ọba ilẹ̀ Muhammad fatakuna minal mu'azzabin tó bá ṣe lára wọn tá a fi àjẹni wọn ó mọ bẹ́ẹ̀ anábìrì Ọlọ́run bá ń bá sọ̀rọ̀ báyìí bó wá ní wọ́n tó ń pariwo ṣéhù kan àbó ń para kò láti bọ̀ tán dáadáa wájú ọlọ́wọ́n ọba ẹmu fẹ́ ṣàdúrà ní kòlódì ọlọ́ àwùjọ rahman máa pe ya allah ya rahman ayé máa tẹ́jú èyí tó bá pè gbogbo àwọn orúkọ ọlọ́wọ́ pàláwù asma olùfọ̀sùnà ọlọ́wọ́n bá ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ wọnú alukur'an wọnú sunna nabuwa muhammad sallallahu alaihi Kama máa kọ́ á àbí ká láwọn fi orúkọ ṣéwù ẹlòmíì wọ́n bá kọ́sẹ̀ orúkọ ṣéwù ẹ̀ ni ó pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá ṣe kò ní nínú gbogbo iṣẹ́ eré tó bá ṣe kọ́lọ́mọ subhanahu wa ta'ala kì í wa ẹni tó bá ti wá pé eléyìí tó pé àwọn nǹkan tá a sọ yìí ọlọ́mọba náà promise ẹ̀ fún òní fi àjẹ́ torí pé kí ni ó promise ẹ̀ ìpé kí ni òun òní fi àjẹ́ torí wípé ó fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n ní tí ó fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run ọba ó fi àjẹ irú èèyàn bẹ́ẹ̀ lórí sọ wípé innahu man yushrik billah ẹni tó bá mú ẹ̀tọ́ ọlọ́run ọba tó pín láàrin ọlọ́run ọba àti ẹ̀dá rẹ̀ faqad harrama Allahu alal ọlọ́run bá láti àwọn tó ṣe àbùsí fún èmi ara kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ó kàwà fúnnú àwọn tí ó máa fún ní ẹ̀tọ́ rẹ̀ bó ṣe wá ní ọmọ àjẹ́nà àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك